jẹ́ tiwa àìsàn ò ní jẹ́ tiwa ẹ̀wọ̀n gbé sókè lọ́hùn-ún. ìlera lọ̀rọ̀ ẹ wá nǹkan fìdílé. èyí tí ẹ wò ó orí ìgbéyà nìkan kọ́ ẹ máa wò wá lórí nígbà tí tẹlifíṣàn lórí one three seven lórí startime channel one three seven five five four lórí startime kéré lè máa wò wá Life flower yìí gbogbo ẹ̀ dáhùn wá lórí facebook page orí youtube ẹ wò èrò pọ̀ ní agbára lónìí blessing wo àbí pastor wo àbí ọ̀gájọ wo àbí ìsáàkì náà wo àbí ẹ̀ǹsẹ̀dì náà wo àbí ẹ̀wọ̀n èrò pọ̀ nílé agbára lọ́jọ́ ti tòní oríṣiríṣi àwọn èèyàn olówó àbí ṣùgbọ́n bàbá ní ká kí yín o bàbá Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọ́n bá wa sọ̀rọ̀ lánàá àwọn èèyàn wá bu wọ́n bu wáṣítò wọ́n bu lawafí wọ́n bu àlùjọ gẹ́gẹ́ ẹkù ọkọ̀ òkè wọ́n wá bu wìtì wìtì wìtì wìtì wìtì wìtì wo gbogbo ẹ̀yin tẹ́ wà lásù adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará èkó adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará mìnà adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará port harcourt adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará ìjẹ́rù lọ́gbọ́mọ̀ṣọ́ adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará kogi adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará ẹ̀wọ̀ ẹ̀rọ pọ̀ mẹ́rin la fẹ́ dárúkọ bẹ́ẹ̀ làwọn tó wà kútọ́nu àwọn tó wà ní amẹ́ríkà àwọn tó wà ní us adúpẹ́ lọ́wọ́ yìí o àmọ́ lóore ẹ wò ó kọ́tẹ́ ẹ ṣe ní kẹ́ gbájúmọ́ gbogbo ẹ̀ tẹ́ wò wá ẹ máa tẹ fóònù yìí ẹ máa share program yìí ẹ máa like ẹ ẹ máa lórí YouTube ẹ máa pe àwọn èèyàn wípé ẹ gbèsè nígbà tí wípé ẹ máa wo ètò tó ń lọ ẹ wò ó àwọn oríṣiríṣi àwọn èèyàn olówó àbí lọ́jọ́ ti tù òní ẹ wò ó èrò pọ̀ ẹ wọ àkànbìdílé ètò tó jẹ́ lọ ní ẹ wò ilé ẹlọ́rọ̀ àìsàn ò ní ṣe yín kò ní ṣe èmi náà kò ní ṣe wá tọmọtọmọ bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run ẹ wo oríṣiríṣi àwọn èèyàn ló wà ní agbára lọ́jọ́ tòní bá a ṣe sọ lẹ́ẹ̀kan náà. pè mí tọ́ni ẹ dákun àwọn fẹ́ ra oògùn á sọ fún wọn wípé ibi tá a ti lè rí náà ni pé ká lọ ọ́dà fún product tẹ́ ẹ bá fẹ́ àwọn tó wà wá ní kíá rẹ̀ wọ́n ní wọ́n ń pe àwọn wípé ẹ dákun owó tẹ́ ń ta oògùn yóò ti wọ́n ju wọn ní ah! èrò nípa máa ta oògùn tó jẹ́ ológun ju ara ẹ lọ gbọ́ mi èyàn wà láyé mo lè yẹn náwó téèyàn bá sí láyé mọ́ kò sí kankan tó a fẹ́ ná hmm. gbọ́ mi ọ wà láyé lọ ra mọ́tò lọ ra stébọ̀sì lọ ra ọmọ lọ kọ́lé téèyàn bá ti sí láyé mọ́ téèyàn bá ti wà ní kòtò ọ̀ọ́lera kankan ìlera rẹ ló yẹ kó ṣe kí ni ló yẹ kó ju ẹ lógún ìyá kan pè láti Amẹ́ríkà wọ́n lè lọ lóògùn wọ́n sọ ayé rẹ̀ fún wọ́n ní five thousand ó ní mo ní kí n ti rí mo wá sọ mo ní ìyá àti nínú ọba lẹ́wà ẹ jẹ́ máa bọ̀ ọ́lé táwọn ò bá gbé yín ẹ̀ lé five thousand sára yín ẹ̀ lé ten thousand sára yín ibi táwọn èèyàn ti ná one million twenty million ṣùgbọ́n gbogbo ọtọ́ wù mí tó ń gbọ́mi wàhálà tó máa dé bẹ́ẹ̀ tó fi máa rògùn twenty million tó ń gbà sọ pẹ́sẹ̀ twenty million kò ní dé bọ́ kò ní dé bọ́ tọmọtọmọ kò ní dé bọ́ tayátayá gbogbo ẹ̀yin tẹ́ wò wá tẹ́ ń ṣe àpúrógàmù yìí yóò dára fún yín o yóò dára fún yín yóò dára fún yín ẹ̀ ní fi àìsàn ẹ̀ ní fi lòpà gbogbo ṣe jẹ́ tọ́lá ẹ̀ tẹ́ wò wá lórí nígbà tẹlifíṣàn àṣà wa èdè wa ẹ má pín àwọn èèyàn ẹni kan pè sórí tv ẹni tó ní youtube ẹni tó ní instagram ẹni tó ní facebook page àdúgbò lọ́wọ́ yìí àmọ́ lóore o bàbá ní ká kí yín wọ́n ní ká ṣe é pẹ̀lẹ́ fẹ́ẹ́ jẹ́ wù wá fún ìgbà àkọ́kọ́ ìlera lọ́rọ̀ ìlera ni ìlera ni. ẹ lọ wo àwọn ètò àti ṣe sẹ́yìn ẹ lọ wo ọ̀rọ̀ tí bàbá sọ lánàá bàbá wa rán mi sí gbogbo ẹni tó fẹ́ ṣiṣẹ́ ẹlẹ́lẹ́dẹ̀ abẹ́yẹ̀dẹ̀ fẹ́ ṣe ìwẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ ìwẹ̀ mẹ́ta bàbá láwọn ti dín owó wálẹ̀ wípé torí ní àná àwọn èèyàn pé àwọn àwọn àwọn pé àsáwọn èèyàn ní problem gba pé ó dáa ẹ jẹ́ wá wẹ òsì àti ìdààmú kẹwọ́n dànù àbá ti ní kẹ́ ọ́dà fún ọ̀sẹ̀ yìí kò síbi kíbi tẹ́ ẹ wà tí ò ní dọ́dọ̀ yín kò síbi kíbi tẹ́ ẹ wà tí ò ní kẹrin lára ẹ gbọ́ mi ó náyìn o twenty seventeen nineteen ninety nine ẹ kàn béèrè ẹni ẹ dákun ọ̀sẹ̀ olóòrùn mẹ́ta kò lè fẹ́ rà ọ̀sẹ̀ ẹlẹ́dẹ̀ kò lè fẹ́ rà àìgbọ́ bàbá ti ṣàlàyé rẹ̀ dáadáa ẹ ọ̀dà fóònù náà yóò kẹrin lára bí òkú ṣe ń jẹ títọ́ lọ ibi tá a lọ lónìí kọ́nu ẹ wo àlùjọ gángan wàásù kò la sọ ní ọjọ́ ti tòní. Dr. Suleiman ló ní kí gbogbo yóò. Bẹ́ẹ̀ni Dr. Suleiman wọ́n ní ká kí wọ́n ní ká ṣe ìpẹ̀lẹ́ wọ́n lè ṣe o wípé bẹ́ẹ̀ tí ẹ ṣe wu àwọn lánàá tẹ́ẹ̀dẹ̀ pé àwọn wọ́n ní ká dúpẹ́ fún yín bàbá Suleiman Ẹgbẹ́gi wọ́n ti wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti ń èèyàn lò tìkẹ́tìkẹ́tìkẹ́ táwọn èèyàn ti lọ sọ́dọ̀ wọn táwọn èèyàn ti ń ọ̀dà fún wọn bàbá wa ló ní ká kí yín dáadáa. wọ́n sì kí gbogbo yín lọ. àti kí sẹ́wọ̀n sùn bẹ́ẹ̀ ní tọ́ àwọn àtòjòjòmọ́ jẹ̀dí jẹ̀dí ara ríro ẹ̀yìn lè ṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o ọ̀ṣọ́ bá sùn yẹn lọ́wọ́ kára wà lè jí pépé. kúrúkúrú sí àjọ tí báyìí wẹ̀ sẹ́wọ̀n sọ̀rọ̀ èròjà rẹ̀ dédé aláyẹ̀bí òkè sẹ́gìrì làgìrì ọ̀làgìrì kàkàkà boston capsule àgbáyé ilé tí a fi wí àtẹ̀gùnṣe láti iléeṣẹ́ travel nigeria limited dr suleiman ẹgbẹ̀jọ ọ̀gbọ̀nsọ̀ lọ́pẹ̀lú ẹ̀kọ́ lòdì capsule boston capsule olùlẹ̀ṣẹ̀ wà ní ẹgbẹ̀jẹ̀ aláwòye kọ́ńpà nílùú ògbómọ̀ṣọ́ ó tún wà ní asadam road seven and nine ss complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ yàdòwò lóúnjẹ nílùú ìlọrin. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ wà nílọrin àti àgbègbè rẹ̀ owó ẹ̀ ní asadam lẹ́gbẹ̀ẹ́ yàdọ̀ owó olóúnjẹ tó bá ti gbójú sókè ìwọ kan béèrè ọlẹ́rìí lẹ́sẹ̀ nígbàtí ọlẹ́rìí ní gsm film production wà á bá mi bẹ̀ ọ̀nà ìpàdé ti rí gbádà wọn ìwọ kan béèrè wípé béèrè ọmọ ọba Abíọ́dún Kẹ́hìndé Philip wà á fi wò ó wà á dá ọ́fíìsì wọn wà á rí níbi bẹ̀ ẹ máa bá ní one step ẹ máa bá ní fiolú ẹ máa bá ní gẹ̀ǹbàrí lọ́dọ̀ wá adé pharmacy owó abẹ́ owó àlọ́gbọ́ Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ bàbá wa Sulemon Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ bá dé Òṣogbo owó abẹ́ ó wà níbi ìṣẹ́ka lọ́sọ̀gbọ́ kò síbi kíbi tẹ́ẹ̀dẹ́ tí o lè ṣùgbọ́n kó fi wá lè rọ̀ yín lọ́rùn dáadáa kó lè rọ̀ yín lọ́rùn dáadáa ẹ ọ́dà fún ẹ lọ sórí WhatsApp yìí ẹ̀tẹ̀ ó dẹ̀ o twenty seventeen nineteen ninety nine ẹ wo ẹyẹ kàtí bóyá tó pé ẹ lò ó mo fẹ́ ra one stone iṣẹ́ wo wá ní one stone sọ iṣẹ́ wo ló ṣe lára ẹ ti gbọ́ bóyá bá ti sọ àwọn ọ̀rọ̀ wàá ti sọ̀rọ̀ lóríṣiríṣi lórí one stone wọ́n ti sọ ṣé tó ń ṣe lára wípé one stone kò sí rúbà ẹ gbọ́ mi wọ́n ní kò sí rúbà wọ́n ní ọlọ́pàá bí one stone jẹ́ tí ààrẹ ti gbà ọlọ́pàá àti DSS ó ní one stone jẹ́ wọ́n ní yóò bu ọ sóni yóò bu àìsàn yóò bu sóni yóò wá fún kábà para tó bá ti fún kábà báyìí yóò nalẹ̀ ní yóò ṣe kí ni ààrẹ ó wàálẹ̀ ní <laughs> abáwá Suleiman Ẹgbẹ̀jì ẹ akínyó alùlọ́gbọ̀ ẹnu pé ẹ ṣe pé ẹ ṣe gan ṣe ẹ ṣe ẹ ṣe ń rẹ ó one stone ní ó ní okó ẹyọ tó ń pa àrùn gbọ́ mi bí òmòrú àìsàn tó lè máa sí ọ ọgbẹ́ inú yọ ẹlẹ́nu ni àbára wa ń ru ẹ ẹlòmíràn ni ara wa ń ro mi gbọ́ mi ń rèé <laughs> cid ẹ̀ rèé cid gbogbo àìsàn òrè bàbá wa ní àbíkájẹ tún jí káyé orúkọ rẹ̀ padà ní kátó ní cid gbogbo àìsàn gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ rà á abẹ́fẹ́ pè wọ́n lẹ́fẹ́ béèrè béèrè ó náyè o twenty seventeen nineteen ninety nine ó náyè o twenty seventeen nineteen ninety nine ibi tá a ti máa ọ́dà fún náà nìyẹn pé ẹ tẹ́ ń wò wá ẹ ṣe àdúgbò ẹ wá gbọ́ kápsù nìkan tó wà mí ẹ ká dán àwọn yẹn ní ẹ̀ka ẹ̀dí abẹ́dún àwọn nǹkan tó wà nù rẹ̀ ń rèé kápsù ni adúpẹ́lẹ̀ bàbá wa Suleiman Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ bó ṣe pákéjì àwọn oògùn yìí ó ní bẹ́ẹ̀ ṣe máa lọ́jọ́ tó ti wà ń bẹ̀ ó ní ó dára fún ọmọ kékeré ó dáa fún àgbàlagbà ó dáa fún oyún inú kò sí ìdílé tí ò yẹ kó mọ̀ ni one stone capsule ni kò sí ìdílé tí ò yẹ kó mọ̀ ni gbogbo malaria irú malaria wo ni abọ́rí malaria dàrú ni abọ́rí malaria ọ̀pẹ ni gbọ́dọ̀ àbí malaria ya òrè ni èmi kọ́ bó sọ bẹ́ẹ̀ wàásù ló sọ bẹ́ẹ̀ wàásù ní àbí kò fẹ́ dá fún malaria nígbà ibi tí mo wà bàbá pe àwọn ọ̀fọ̀kan fún wa lánàá àwọn àyájọ́ kan tó wọ́n bá wò tiẹ̀ ní mẹ́wọ́rì sí gbogbo yẹn ṣùgbọ́n òrè gbọ́ mi <laughs> irú àṣẹ wo ló ń ṣèwọ irú ìdààmú òníwọ́ wà ẹlòmí sọ pé olóyè dákun ojú mi máa sú ni màá máa wò bàdàn bí ẹwú ọ̀yọ́ òní ta ló wà bẹ́ẹ̀ pé pákéjì ẹ̀ ní agbára bàbá wa yẹn mú kí dọ̀tí mọ́ wa wà bẹ́ẹ̀ fóòmù wà bẹ́ẹ̀ tó fi kọ́mọ rẹ̀ òní fóòmù yẹn ni ẹ wà ṣe báyìí ẹ fi fóòmù yẹn lẹ̀ báyìí ẹ má fi síbi ìdọ̀tí o ẹ wà mú wúre ẹ wà ṣe báyìí ẹ máa wo òní o òní o capsule ló wà nù rẹ̀ òní ìwọ́tọ̀ bá jí àgbàlagbà tí malaria ti mú gidi gan ń rèé wàá mú mẹ́rin wàá dà sọ́wọ́ ó ní mo ti dà sọ́wọ́ yìí wàá fi fóòmù yẹn wàá fi fóòmù yẹn wàá fi fóòmù yẹn wàá fi sínú ẹ̀ padà ọ̀ọ́ni jábọ̀ ó ní wàá fi sí ó ní wàá dé ilé padà kí atẹ́gùn kó mọ̀ fẹ́ sí ó ní àwa gbélé báyìí àwa àwa omi tó bá wọ̀ á fi wá lò ó ṣùgbọ́n gbọ́ mi fún ìwọ ọkùnrin tó ò lè ṣe déédéé tí nǹkan ọkùnrin ẹ kéré àbí ìwọ obìnrin tára tiẹ̀ kì í tiẹ̀ tí o ṣe fúlúfúlúfúlúfúlú ó ní bàbá wa ló sọ fún mi bàbá wa ní kò á mú ẹ̀rùjọ gángan kò bá jẹ́ ọlọ́tí kò bá jẹ́ olómi pé wà wá jà ó ní wá jà tó bá ti wá jà ó ní o ẹ ti rí báyìí o. Hmm. Ah! ó nu ibi tá a bá ti ń tọ́jú aláìsàn láti gbọ́dọ̀ tọ́jú ara wa ó nu one stone nìyẹn èmi lò ó ó dẹ̀ ṣiṣẹ́ lára tèmi káni lè mọ̀ ó ní mo lòye gbọ́ mi kì í ṣe dandan ó ní kó fi àlùjọ gángan kọ́ fi lò ó ṣùgbọ́n ìwọ tí ọmọkùnrin tára rẹ ò dá gbẹgbẹgbẹgbẹ ara tèmi dá pé torí ìyàwó mi dá mi mọ̀ ṣùgbọ́n ní máàjì tí mo tún fẹ́ gbá lónìí <laughs> ọkùnrin tí ò bá lè gbá máàjì tí ò bá lè kí ṣe kí ṣe fíìdì dáadáa ẹ wọ́n fíìdì tí Ṣèyí Mákindé ní ìlú Ọ̀yọ́ state ẹ wọ́n fíìdì tó kọ́ tó tú Adámọ̀sí gbà ṣe irú fíìdì yẹn ni tó dá bí stadium Ìlọrin <laughs> bí stadium Òṣogbo Enugu bíi ti US títí nìyẹn tẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀ ló lè gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ irú ẹ̀ làwa tá a lè gbá bọ́ọ̀lù ní síbí ni tá a lè gbá bọ́ọ̀lù níbi bẹ́ẹ̀ ó ní bàbá sọ pé ìwọ́n tó máa ń pariwo ẹni pé omi ò á á ṣe program lójoojúmọ́ òkúta wa ń lò nìyẹn tó máa ń jẹ́ kí ọkàn wa kó ṣe kí ni kó balẹ̀ ìwọ tí ẹ rábà wá ń ro bó ṣe lò tán yẹn wàá rí ẹ máa wò mí o ẹni ẹ máa wò ẹ bí iṣẹ́ bó ṣe máa ṣe lára mi dáadáa láti pé ká tó parí ètò ogún máa bò mí màá máa làágùn òṣìṣẹ́ ni iṣẹ́ one stone ó nìyẹn fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rà aláwọ̀ mọ́rùbà àmọ́rú ẹ̀sán tó lè máa ṣíọ́ àwọn ò mọrú ìdààmú tó lè wà àmọrú àìsàn tó lè wà níbo ni wọ́n wà tó wà lọ́sibítù ni abẹ́yẹ̀kọ́ sẹ̀sẹ̀ ẹgbẹ̀rẹ̀ gbọ́ mi one stone mo ní kó ọ̀dà fún ọ̀dà fún bàbá wa wá sọ pé lónìí o tó jẹ́ sátọ̀dé orí sátọ̀dé kí déètì òní ná ẹ̀rọ mi létí kí déètì òní ná oníkọ́ni orí ni eighteen lónìí tó jẹ́ eighteen gbogbo ọ̀tọ̀ bá ti ọ̀dà ọjà wa kì í sẹ́yìn tẹ́ wà lamẹ́ríkà kì í sẹ́yìn tẹ́ wà lóyìnbó ẹ̀yin tẹ́ wà nàìjíríà ọ̀fẹ́ la máa gbé lọ́dọ̀ yìí ọ̀fẹ́ ló máa kàn yín lára lẹ́yìn kẹsàn án product yìí lónìí ni àwọn déètì òní o òní nìkan ni o bàbá lóní ká ṣe bẹ̀ ẹ gbọ́ mi ó náà o twenty seventeen nineteen ninety nine ó náà o twenty seventeen nineteen ninety nine ẹ lọ sórí WhatsApp UK lára lónìí gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́ ìwọ náà lè fẹ́ béèrè béèrè tẹ́sì béèrè ẹ jẹ́ ká gbọ́ tí béèrè bá ti wà bẹ́ẹ̀ jẹ́ ká mọ̀ irú ẹ̀sẹ̀ wo ló ṣe ìwọ béèrè béèrè lórí one stone béèrè béèrè lórí one stone a máa dé ẹ lóhùn gbọ́ mi ògùn pọ̀ mi bí bàbá Suleiman Ẹgbẹ̀jì wọ́n ti sọ̀rọ̀ lánàá lórí àwọn pírọ́dọ̀tì wọ́n ti sọ̀rọ̀ kíní bàbá Suleiman Ẹgbẹ̀jì wọ́n ní ká kí dáadáa. bàbá Suleiman ló ní kí gbogbo ọ̀sán ló ní kí gbogbo yìí o. wọ́n sì kí gbogbo yìí lọ kọ̀ọ̀kan. wọ́n sọ́ka súnbẹ̀ níta lọ́pàá máa sòjòjò mọ́. jẹ̀díjẹ̀dí dídùn nígbàkúgbà tára. iṣẹ́ àjòjì balùwẹ̀ sẹ́wọ̀ wọ̀ọ̀gbọ̀ one stone capsule ọ̀làfíndé aláyàbí òkè sẹ́gìrì làgìrì ọ̀làgìrì kàkàkà one stone capsule àkórí nì tí a fi wí àtẹ̀gùn ṣe láti iléeṣẹ́ sọ́wọ́ nàìjíríà limited dr suleiman ẹgbẹ̀jẹ́ ògbómọ̀ṣọ́ sọ́gbẹ́ wí àtẹ̀gùn pọ̀ lórí capsule one stone capsule olùléṣẹ́ wà ní ẹgbẹ̀jẹ́ aláwòye compound nílùú ògbómọ̀ṣọ́ wọ́n tún wà ní masadam road shop seven and nine dsl complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ yàdòwò lóúnjẹ nílùú ìlọrin tàbí kó máa pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero nine zero twenty seventeen nineteen ninety nine lẹ́ẹ̀kan sí zero nine zero twenty seventeen nineteen ninety nine nọ́mbà yìí sì tún ní whatsapp nọ́mbà wọn. gbogbo obìkíbi tẹ́ ẹ bá wà ẹni ọ̀dà fún one stone capsule lórí nọ́mbà whatsapp wọn yìí lọ́gẹ́ ni ó sì kàn yín lára one stone capsule òkò kan ti pa igba àrùn lẹ́sẹ̀kẹsẹ̀. bẹ́ẹ̀ ni òkú ẹyọkẹ́ tó ń pa gbogbo àrùn tó wà lágùn ara ẹni pé mo sọ bẹ́ẹ̀ ẹ wò ó kó ti pé ṣẹ́jú méjì òkú ti bò mí iṣẹ́ one stone yẹn ẹni pé bí mo ṣe gbẹrura ẹgbọ́n bíbí tá a wà yìí èsì wà bẹ́ẹ̀ fáànù wà bẹ́ẹ̀ tó ń fẹ́ sí mi lálálálá ṣùgbọ́n still náà mo ń làágùn <laughs> mo ti gbé ìkànnura one stone ti wà lágbo ara mi ó ti ń bá gbogbo wàhálà ìdààmú ó ti ń bá wọ́wọ́ ìjà ìjẹ̀sẹ̀ ẹgbọ́n mi ẹ̀sẹ̀ kọ́jú pé kátó ṣe ó nìyẹn ó gbẹ́ni tẹ́ láti péjì ẹ máa share rẹ̀ ẹ máa subscribe sórí youtube channel wa ẹ máa follow wa ní instagram gbogbo ẹ̀yẹ́ wà lórí nígbà tí tẹlifíṣàn adúpẹ́ lọ́wọ́ yìí o ẹ ṣé o ọmọọba bíọ́dún kẹ́hìndé mo kí yín pé ẹ ṣé kí ni bàbá suleiman ẹgbẹ̀gì wọ́n kí yín dáadáa wọ́n ní ká ṣe é pẹ̀lẹ́ pé ẹ̀rí sí àìsàn ẹ̀rí rírò gbà ẹ má gbàgbé orí wá stone náà láwàá yìí oògùn bò mí orú ti ń mú mi ẹ dákọ̀ kọjú fáàdù sí mi dáadáa èsì yóò fẹ́ rẹ̀ mi mọ́ wá so ti wà nínú àgọ́ ara mi ẹ wò ó wá so ti ń ṣiṣẹ́ ẹ dákun sáà ní máa lọlé báyìí torí orú ti ń mú mi ṣùgbọ́n àní lọlé torí ẹ̀rù tó ń hùwà kẹ́lẹ́ wá gbádùn dáadáa wá sóòní ó ní òkú ẹyọkan tó ń pa gbogbo àrùn sójà ní sójà gbogbo àrùn ó ní wá sóò wá sóò wọ́n bí gbogbo ẹ̀dẹ̀ bá fẹ́ rà á gbọ́ mi àti sọ fún yín ó ní o twenty seventeen nineteen ninety nine òun la fi máa ọ́dà fún twenty seventeen nineteen ninety nine ó ní o twenty seventeen nineteen ninety nine ẹ má gbé gbàgbé one stone sójà. Dr. Suleiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ kọ̀ọ̀kan. Ẹgbẹ́jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ Wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta àwọn tòjòjòmọ́ jẹ̀díjẹ̀dí ara ríro ìlè ṣe déédéé ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o ọ̀sọ́ bá sùn yẹn lọ wá kára wá lè jí pépé. kúrúkúrú sí àjò tí bá ìwẹ̀ sẹ́wọ̀n wọ̀gbọ̀. ẹ gbọ́ mi ká tó kú lórí wáṣọ ta ló ní béèrè fún wáṣọ sàrẹ tó ní béèrè bẹ́ẹ̀ ṣé béèrè wà bẹ́ẹ̀ ẹ béèrè béèrè ẹ gbọ́ mi kò sẹ́ni tí ò lè lo wáṣọ ọmọdé lè lo wáṣọ àgbàlagbà yẹn lo wáṣọ olóyún lo wáṣọ kò sẹ́ni ẹ wá gbọ́ mi kì í ṣe bàtà ìṣọba wa ṣe wá olóyè ká wà lò ó yẹ kí gbogbo ìdílé ó yẹ ká ṣe kí ni ó yẹ ká ní one stone ó yẹ ká ní nílé ni ó yẹ ká máa lò láàárọ̀ gbọ́ mi tó jẹ́ àgbàlagbà ti tó ti jọba nínú ayé lo mẹ́rin lálẹ́ nǹkan tó bá wú omi tó bá wú ọ oníkọ sí kíni oníkọ fi lò ó àbí kò fi àlùjọ gángan ẹkọ ọkọ òkè kò fi gbèrúra e ẹgbẹ́ mi ẹ̀yin tẹ́ bá fẹ́ rà ó nine o twenty seventeen nineteen ninety nine ó nine o twenty seventeen nineteen ninety nine ó tẹ́ fi máa ọ̀dà fún nìyẹn ẹ̀yin ọ̀dà fún tẹ́ bá ti ọ̀dà fún ẹ̀ wò ó ó ní agbára lọ́jọ́ títù. làwọn fi yaba mixture làwọn fi ògbó kan kí ètò òkè. bẹ́ẹ̀ni oògùn òfin ní níṣẹ́ làwọn fi yaba mixture lágọ̀ọ́ ara. ó tọ́ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga. ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí bàrádì tó roni gorogo. ìfúnpá gíga ibà táífọ̀ì. ara ò jí gbégbé àbí òmókun dáadáa. ọkùnrin tí ò lè ṣèṣe akọni. obìnrin tí kò sọ èyí ṣe ségesège. làwọn fi yaba mixture ní kóòlò. nàdàkìlù ló ń tẹ̀ gbà ilé iṣẹ́ súnláwọ́. bẹ́ẹ̀ ni nafdac gbogbo àwọn product ọgbọ́n àwọn òògùn wa tó wà bí kò sí ètí nafdac tí wọn ò jẹ lọ́tẹ̀ wípé ó kárẹ́ owó oyin kẹ̀kẹ́ ní gbogbo àwọn òògùn tó wà bí ẹgbẹ́ mi ò ní láwáfì <laughs> ọ̀gá àjò láwáfì lélẹ́yìí ẹgbẹ́ mi ọ̀gá àjò láwáfì lélẹ́yìí ọ̀gá mi ká máa ní ooru wẹ̀ ooru àkókò ikọ́ <laughs> ẹ wò ó lágbára láwa fi lélẹ̀ láwa fi tẹ bá fẹ́ lo ẹni òkú gbogbo òkú wa tẹ bá fẹ́ lò ẹ fẹ́ lo one stone ẹ fẹ́ lò ó ní ètò ẹ̀kọ́ máa lò ní tẹ bá ti gbé ẹnu rá ẹ gbọ́ mi sójà lélẹ̀ <laughs> ẹ gbéyà sójà ò dá <laughs> àìsàn ṣe kí ni gbogbo jẹ̀dí wọ́n ya wèrè gbogbo jẹ̀dí ti ṣòfò ẹ tó ń sọ bẹ́ẹ̀ ni ẹ gbẹ́dúrà ẹ máa dá sí ẹ̀kọ́ tó gbóná ẹ máa dá sí ògì tó o bá rí ògì dá sí omi gbóná ìwọ sáko lò ó já méjì sí ìwọ tó bá lọ bí sẹ́ alẹ́ ni kò lò ó já sí tó bá ti já sí ìwọ àlòkò wa lọ sùn kílẹ̀ tó mọ́ <laughs> gbogbo jẹ̀dí akọ jẹ̀dí òfò jẹ̀dí òun àti eléyìí wọ́n jọ wá máa jà wọ́n jọ máa jà tán bá wá jà ńgbà tí làwọn fi ń bá wà nínú tán ìwọ wa lọ dànù sí tọ́lẹ̀tì ó wà lọ ṣègbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́wọ́ wọ́n tilẹ̀ bẹ́ẹ̀ wá mọ́ àwa lo one stone ọwọ́ sí ó ní owó àbí ẹ̀rà bẹ́ẹ̀ ni lórí ọ̀dọ́ rárá ni pé kẹ́ ọ̀dà fún ní orí WhatsApp ó náà yóò twenty làwọn fi lábá big store làwọn fi ògbókan kí ẹ̀gbọ́n kí. bẹ́ẹ̀ ni olórí mo fi níbi iṣẹ́ làwọn fi lábá mi sọ lágbára ó yọ ọ̀rá ara fọ̀dọ̀ tí a mọ̀ kankan ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí ìparadì tó roni worogo ìfúnpá gíga ibà táífọ̀ì ara ò ti gbẹgbẹ àbí òmokun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí kò sọ èyí ṣe ségesège làwọn fi lábá mi sọ ní kóòlò nàdàkìlù ló ń tẹ̀ gbàá ilé iṣẹ́. bẹ́ẹ̀ ni káwa tó kúrò lé láràárọ̀ làwa máa yọ́ mu ẹgbọ́ mi èmi máa lo olómi bẹ́ẹ̀ mi tẹ̀sí máa lò ó máa yí àwọn èèyàn lẹ́nu ni èmi á fi olómi màá fi lo ní pọ́dà màá fi méjèèjì màá fi gbára wọn wọn ò bí jẹ̀díjẹ̀dí ó dáa wọn ò bí akọ̀jẹ̀dí wọn ò bí dáa lára àtàwọn àyí tó la máa mú ẹlẹ́rìn dódòdò dáadáa tá a bá ti wá mú nǹkan tó dùn tán àwọn náà ò kí la fẹ́ ṣe àwọn àfin làwọn àfin olómi àtòní pàwùdà àwọn àfin wá gbà tá a bá ti fi wá gbà àwọn àìsàn gbèsè ní wọ́ọ́rọ́wọ́ àrùn wàá tù wá gbogbo òkúta bá wá lò gbà yẹn ẹ gbọ́ mi yóò wá ṣe kíni yóò máa ṣiṣẹ́ ẹ gbọ́ mi kì í sígbà tí jẹ̀dí bá mú ẹ àdìtẹ̀sẹ̀ bá mú ẹ àwọn ọmọ kéékèèké olómi wà fún wọn ẹ fún àwọn ọmọ yín mu ẹ àwọn ọmọ tá mu súwìtì tá mu kíní kan tá jẹjẹkújẹ tá lọ kíní kan tá lọ jẹjẹkújẹ ẹ wá gbọ́ láàárọ̀ nígbà táwọn wà kékeré tí a bá ti jí àwọn ìyá wa wọ́n fi àgbo jẹ̀dí wọ́n fi rọ wá ṣùgbọ́n láyé ìsìn tọ́mọ bá ń jí kò ságbo jẹ̀dí súwìtì mídínlédè ó làwọn òbí náà máa fún àwọn ọmọ mu ṣùgbọ́n bó ṣe wà ní ìsìn ọ̀pára tó bá wà sùlẹ̀mọ́nì ẹ̀gbẹ̀jì Ògbómọ̀ṣọ́ láàárọ̀ tẹ́ ẹ bá ti jí ẹgbẹ́ ọmọ yín ọmọ kékeré ẹ fà á mọ́ra ẹgbẹ́nu rẹ̀ sókè ẹbí síbí méjì ẹbí sí lẹ́nu ẹ̀yí àgbàlagbà ẹ lọ síbí mẹ́rin ẹbí làwọn fi padà ẹbí míìsì ẹ̀ ẹ wò ó jẹ̀díjẹ̀dí ṣe kí ni jẹ̀díjẹ̀dí ti kẹ̀jẹ̀ bọ̀ ó náà yòó twenty seventeen nineteen ninety nine oh nine oh twenty seventeen nineteen ninety nine whatsapp number ti bàbá àsùnlẹ̀gbọ́n ẹ̀gbẹ̀jì tẹ́tí máa order fún product ó nìyẹn ẹ láti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí bàbá ti sọ lórí àwọn ọ̀rọ̀ yìí àwọn òtún gbọ́dọ̀ máa wí àwíyá àwíyá sẹ́mọ́ àgbọ́dọ̀ máa sọ̀rọ̀ mọ́ ó ní àbá ti sọ̀rọ̀ lánàá àwọn àgbà tó kí yín ni kẹ́mi lè mọ̀ ẹ gbọ́ mi. ẹkùnrin <laughs> jẹ́ lè tàdé lé fẹ́. tí ò lè gbẹ́gi mọ́lù dáadáa bàbá wa sọ pé obìnrin tí ò tó tí ò lè gbá bọ́ọ̀lù lórí fídì wọ́n ní kí n sọ ọkùnrin nìkan ló ń gbá bọ́ọ̀lù lórí fídì wọ́n lákùnrin àtobìnrin ló lè lo àlùjọ gángan olóògbé tó ní pàmò. kò lè tàtẹ̀gbọ́n lẹ̀ ọ́ gbọ̀ngbọ̀ngbọ̀. bàbá ìfọwọ́kùnrin kẹrẹ́jọ́ lórí ẹ̀ lọ́wọ́ àlùjọ gángan ní solú bóun ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti rí àwọn ọkùnrin tó yà kìlára tá a dà mọ̀ pé kárakára ní iṣẹ́ àdúgbò gángan alcoholic bitters lágọ̀ ara olómi ẹ̀ wá ọlọ́tí ẹ̀ náà wá méjèèjì ló ń ṣiṣẹ́ bí àyà. ẹgbẹ́ mi ọlọ́tí wà olómi wà méjèèjì wọ́n jọ máa ń òwe àjà lágọ̀ ara ni kò sí ẹni tí ò lè lò ó wọn bàbá wa sọ pé obìnrin lè lu àlùjọ gángan òun náà lè lu gángan tọ́lọ́bìnrin lu àlùjọ ọkùnrin lu àlùjọ kì í sọkùnrin lọ́yẹ kó máa nìkan lọ́yẹ kó lò ó wọn á ní obìnrin lò ó ọkùnrin lò ó ẹ̀yẹ gbẹlura e tó bá ti gbẹlura e ẹ wá gbọ́ ìwọ ọkùnrin tí nǹkan ọmọkùnrin ẹ tó gbó kéré jọ jó orí ẹ lọ ìwọ tó lè tàtẹ̀kẹlẹ̀ ọmọ gbogbo blessings ó ń gbọ́ mi tó ń gbọ́ gájò ó ń gbọ́ mi ẹ gbọ́ ìwọ ọkùnrin tó lè tàtẹ̀kẹlẹ̀ tó ti gbọ́ cameraman kejì tó bá wọn tẹ bá gbàgbé orúkọ ẹni az gbọ́ ẹlú àlùjọ gángan ẹtẹ̀yàwó yín tẹ̀kútẹ̀ ẹ̀dọ́kọ yín tẹ̀kútẹ̀ ń rèé àlùjọ gángan olómi àtọ́láti owó àbí ibi tá a bá ti ṣe òun náà láti jẹ ẹ ká tún já kan ká tún gbẹlúra e <laughs> àwọn tó wà lẹ́yìn kámẹ́rà gbogbo àwọn tó wà lórí à sọkùnrin kan ní òdòdó tán ni ẹgbẹ́ mi mo ti ń làákùn mo ti lo wáṣọ olú ẹ wò ó fún ẹ̀yin tẹ́ wò wá ó rèé tẹ́ bá ti jádúrà ẹkùn o ẹkùn o mo ti pò pọ́ọ̀nù mo ti pò pọ́ọ̀nù ó rèé ìwọ ọkùnrin tó lè ṣe déédéé tó lè tàtẹ́kọ́lẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tó lè tàkọ́lẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ó rèé wàá sí ẹmú. ti gómìnà ti Ọ̀yọ́ steeti tó ẹsẹ̀ dágàlẹ̀ tó ẹsẹ̀ túnṣe fídíò àná òní máa lágbára. Hmm. ẹ wo mi ò rántí orúkọ mi mọ́ kí tiẹ̀ lórúkọ mi ọmọ ọba bíi Kẹ́hìndé Philip ìwọ́n a bá pè ní Abíọ́dún màá sún ẹ sí kóòtù ti lọ kò sí ẹnu orúkọ mi mọ́ bíọ́dún olórúkọ mi ọmọ ọba abíọ́dún bíọ́dún kẹ́hìndé philip náà ní ọba lára mo kí kábíyèsí olúrẹ̀sì ọ̀fúrẹ̀sì mo kí ẹbí àwọn filọ́rí mo kí gbogbo ọba ilẹ̀ yorùbá mo kí gbogbo ẹjẹ́ wa lórí nígbà tí ẹjẹ́ wa lórí instagram ẹjẹ́ wa lórí káàkiri gbogbo àgbáyé ó nìyẹn o ẹ wò ó inú mi ti ń dà ó ti bá mi wọ àjàkadì ẹ̀yin náà wo kù mi ikùn mi tó tóbi bí ikùn olóyún ń rèé ó ti ń lọlẹ̀ ọpẹ́lọpẹ́ láwáfíìn àti àlùjọ gẹ́gẹ́ ẹgbẹ́ àlùjọ gẹ́gẹ́ ní agbára fún ọkùnrin tó lè ṣe dáadáa ẹgbẹ́ mi mo máa sọ ìwọ tó níyàwó tó lè tẹ̀yàwó ẹ̀ kan lẹ̀ dòdòdòdò bàbá tí wàá sọ̀rọ̀ kan láàdá táwọn ò tiẹ̀ mọ̀ wọ́n lè kúrò méjì kan wà láàrọ̀ obìnrin wípé yẹ kí ọkùnrin bó yẹ kó débi bẹ̀ gbé kó tẹ̀ dòdòdòdòdò gbàtẹ́mi náà wá délé lánàá wọ́n gbà ah, aya mi ń gbọ́ ṣé ìpùrọ̀ méjì kan tó wà bẹ́ẹ̀ lóòótọ́ ìyàwó mi yà ah, àwọn ọmọ àkìtì bá tẹ̀sẹ̀ òwò ní à àlùjọ gẹ́gẹ́ ń bọ̀ lọ́wọ́ mo bá gbé àlùjọ méjì mo bá gbé olúra àṣẹ lóòótọ́ ni àṣẹ kúrò méjì wá bẹ́ẹ̀ ọgbẹ́lọgbẹ́ bàbá àṣẹ bẹ́ẹ̀ ní ẹgbẹ̀jì bí mo ṣe ń tẹ́ kanlẹ̀ ẹgbọ́n onímọ̀ gbọ́ ríngìtò ní ríngìtò ń chẹ́ǹjì á gbọ́ ìwọ tó o bá ti débi èkúrọ́ méjì òòsọkùnrin ẹgbẹ́ ọ̀kadì ó ṣé lóòótọ́ ni ṣé ròdòròdò méjì kan tó wà bẹ́ẹ̀ àbírọ́ az wọ́n láti níyàwó lé ṣé lóòótọ́ bírẹ́sì ò lè mọ̀ kankan júlẹ̀sì náà lè mọ kankan ráwò níyàwó lé ẹ̀yin tẹ́ bá ti mọ́rú rẹ̀ ẹ wò ó ẹ gbọ́ bẹ́ẹ̀ ẹ ká ṣe bẹ́ẹ̀ ẹ ká ṣe rí ọwọ́ ẹ ká ṣe rí ọwọ́ ẹ ká ṣe rí ọwọ́ ẹ ká ṣe rí ọwọ́ gbogbo ẹ̀yọ ọkùnrin tẹ́ wò mí ẹ ká tiẹ̀ jọ ṣe rí ọwọ́ ẹ ká wo ìyẹn mẹ́rin tiẹ̀ wà lórí òpó gan èèyàn mẹ́rin ló wà bẹ́ẹ̀ ẹ́ ó kéré gan ó kéré gan ó kéré gan ṣùgbọ́n ẹ ká ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá tú ètò yìí tẹ́ bá tú wò ẹ gbọ́ ṣé lóòótọ́ lọkùnrin ló máa débi rododo méjì ìwọ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ìwọ tẹ́sì ẹ̀ sórí whatsapp mi ẹ jẹ́ ká wò lóòótọ́ sí rododo méjì so máa wọ abẹ́ adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ bá Sulemon Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ o adúpẹ́ lọ́wọ́ yìí àwọn ti fẹ́ máa lọ lọ́jọ́ ti tò nínú o ẹgbẹ́ mi wọ́n tó fẹ́ ra òògùn yìí ó lè o twenty seventeen nineteen ninety nine ó nine o twenty seventeen nineteen ninety nine ibi tẹ́ ti máa ọ̀dà fún àwọn product wa òun náà nìyẹn. ọkùnrin tó lè kádé lé fẹ́ káwọn ti. olùdarí owó lè tàlẹ̀ mọ́lẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀. ìfọwọ́ ọkùnrin kéré yọjọ rí àyọ̀wò. àlùjọ kankan ni solution sọ̀rọ̀ rẹ̀. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. <laughs> ó ti rí àwọn ọkùnrin tó yá kí lára tá a dá mọ̀ pé artificial jo gangan alcoholic bitters lágbo ara olómi ẹ wà. ẹ wo gbogbo àtúntì ọ̀la a tún máa pàdé rírọ̀lẹ́ láago márùn-ún láìfì náà ni afẹ́kí gbogbo àwọn èèyàn kan kú onú àìsàn àìdúgbọ́lọ́gbọ́ ẹ̀ fọ́lọ̀ wa lórí Instagram lórí YouTube lórí ìgbàwáṣẹ́ wa lórí péjì wa ẹ̀ẹ́dẹ́wò wa live and direct lórí Nígbàtí tẹlifíṣàn ẹ ṣeun o a tún pàdé lọ́la bóko ṣe ń jẹ́tọ́lọ́ ẹ Facebook page a bá pàdé rọ̀lẹ́ òní ẹ lórí ti Nígbàtí a tún pàdé lálẹ́ a tún pàdé láàárọ̀ ọ̀la bí ògo ṣe ṣe kí ni bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run orúkọ tèmi ò mọ̀ yípadà ọmọọba Bíọ́dún Kẹ́hìndé Philip mọ ní orúkọ ti tèmi adúpẹ́ lọ́wọ́ ọ̀gájò tó wà lórí Instagram adúpẹ́ lọ́wọ́ blessing tó kàn ní ẹlúlẹ̀ tó kàn wò wá bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ ó ní àìdúpẹ́ lọ́wọ́ az tó wà nídìí kámẹ́rà tó yẹ kó máa wò wá lórí nígbà tí adúpẹ́ ọ̀gá mi Táíwò Azam ẹ ṣe gan fúnra àǹfààní tẹ́ fi wá ká tẹ́ fi kalẹ̀ fún wa yìí adúpẹ́ lọ́wọ́ bàbá wa Sulemon Ẹgbẹ̀gí tó so onígbọ̀wọ́ ètò yìí tó dẹ̀ sponsor ẹ̀wọ́ ètò yìí bàbá wa tó wá ní pé ká sọ fún yín o ẹ gbọ́ mi ẹ jẹ́ ká sọ dáadáa kó lè yí àwọn èèyàn. ẹkùnrin jẹ́ lè ti tàtẹ̀gbọ́ntẹ̀ ọmọ gbogbo bàbá ìpamọ́ ọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ kankan ní solutions. ẹgbẹ́ mi bàbá sinimá ẹ̀gbẹ̀jì wọ́n ní ká sọ fún gbogbo ọmọ nàìjíríà wípé àwọn fẹ́ máa ran àwọn èèyàn lọ́wọ́ ìwọ tó kù díẹ̀ tó kù díẹ̀ káàtó fún bóyá àti mo lu ẹnu ó kù díẹ̀ fún ẹ ẹ bàbá aláwọ̀ fẹ́ máa ràn wọ́n lọ́wọ́ wípé àwọn dẹ́rẹ́ kí àwọn èèyàn pé kí wọ́n support àwọn ìwọ́n bá wọn fẹ́ support bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ partner pẹ̀lú wọn ìwọ́n tó partner pẹ̀lú wọn gbọ́ mi òsì onítọ́ mọ̀ aláfẹ́ máa fún àwọn èèyàn afẹ́ máa fún wọn lówó afẹ́ máa fún àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ a fẹ́ máa ra oúnjẹ fún àwọn èèyàn lórí ètò yìí náà ni a máa gbé àwọn èèyàn wá àwọn tó ti làmì láká nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ a kọ́ máa bẹ̀rẹ̀ látòrí olóògbé máyọ̀wá ọmọ òrìṣàtọ́lá ìyàwó wọn mẹ́tẹ̀ẹ̀ta a máa fún wọn ní nǹkan ìwọ́n tó wọ́n fẹ́ sọ̀pọ́ọ̀tì bàbá fún àwọn nǹkan bí àwọn yìí àwọn márùn kan ti wà ńlẹ̀ tí wọ́n ti tò kalẹ̀ tó àwọn làwọn máa fún ní ẹ̀bùn a lè máa fi gbogbo ọmọ nàìjíríà tá a bá ti ń fún wọn kó mọ́tà wí pé a support àárín nǹkan tá a fi ṣe ìwọ tá a support bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ìwọ kan sọ fún mi pé màá support o nọ́mbà yẹn náà ni wọ́n tó bá ti fẹ́ bá wa sọ bá wa sọ lórí rẹ̀ ó náà èwo twenty seventeen nineteen nineteen àwọn táwọn fẹ́ support sọ bẹ́ẹ̀ iye báyìí máa fi support yìí o gbogbo yìí lè máa wò ó nígbà tá a bá ń ṣe gbogbo ẹ̀ yóò rí nígbà tí ó náà o twenty seventeen nineteen nineteen nine a ní ẹ pé o ẹ send message sórí whatsapp ìwọ tó bá wá pè bí àwọn tó ní whatsapp ọ̀nà fẹ́ ra product ìwọ nìkan lọ lè pè ṣùgbọ́n àwọn tó ní whatsapp tọ́lọ́ ń jogún whatsapp fún tọ́lọ́ ń jogún fóònù kìíní fún ẹ tọ́lọ́ ń jogún data fún ẹ ìwọ ti message wa lórí whatsapp bó ṣe ń ṣe yìí àìsàn wàhálà ìdààmú kò ní jẹ́ tiẹ̀ o gbọ́ mi téèyàn bá wà lálàáfíà o lè yẹn ra mọ́tò téèyàn bá wà lálàáfíà o lè yẹn kọ́lé téèyàn bá wà lálàáfíà o lè yẹn jẹun téèyàn bá wà lálàáfíà o lè yẹn jà gbọ́ mi téèyàn bá lálàáfíà téèyàn bá ti dòkú kò sí nǹkan tó lè ṣe mọ́ o ṣùgbọ́n kí àìsàn tó wu ara rẹ kò sí iye tó ọ ìwọ náà ara ẹ lọ náà kú o mọ́nà ọ̀fẹ́ ni ẹlẹ́ni náwó sórí ara rẹ kí ni gbọ́ngbà tí àìsàn bá wá sí ẹ ni wàá tó máa gbẹ́ dákú ẹfún mi ní one two àìsàn sí ẹ àìsàn ò sí ẹ ẹ yẹ kí wọ́n gbọ́ àwọ̀ èèyàn ẹ yẹ kí wọ́n ra product yìí ẹ yẹ kí wọ́n ra one two ẹ yẹ kí wọ́n ra làwọn film olómi àtọ́ní powder ẹ ra pasi gbogbo nǹkan tó bá ń sí ẹ ẹ rà lójú ẹ kún ọkọ̀ òkè kí ni bàtà àìsàn bá ń sí ẹ ni wàá wọ́n á ní máa gbà kẹ́hìndé abẹ́rù àìsàn bá ń ṣe bí o gbogbo ẹ̀yọ́ rí nígbà tí ẹ gbọ́ mi ẹ ti wo part one ẹ ti wo part two láìpẹ́ gbogbo ṣe ń jẹ́ ti ti ọlọ́run ẹ lè máa gbọ́ ọ̀rọ̀ láti ẹnu bàbá wa Suleiman ògbó ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ẹ gbọ́ mi o ẹ gbọ́ mi láti ìlú US ẹ̀rí òyìnbó tó mú one stone tó sọ iye àwọn tó ti dé one stone tó lè ti ṣiṣẹ́ fún láti bí last week èèyàn thirty tó fún gbà òun ní ọbẹ̀wé ẹjọ́ òun ló fẹ́ yan táàtì ní wọ́ọ̀dọ̀ gbogbo àìsàn tó jẹ́ wàhálà gbogbo àìsàn máa bomú máa sọ̀rọ̀ sí ìyàn jìnnà sílẹ̀ ẹni tó mú wọn láwọn wá ń sọ ìṣe kínní oko ní fàṣẹ o oko ní fàṣẹ gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ o ti wọ́n rà ní o wá ń sọ ilé wọ́n rà o gbogbo àwọn tó wà lamẹ́ríkà tó wà ní US wá ń sọ ilé need láti fi jẹ́ kí ó ṣèfù ẹ́ yẹ kí ó kó akọp kó fún ní fàṣẹ fún àwọn àìsàn tó wà ní àgọ́ ara ó náà yòó twenty seventeen nineteen ninety nine ó náà yòó twenty seventeen nineteen ninety nine orúkọ tèmi ò yí padà ọmọọba Bíọ́dún kí lè sọ bàtà ẹgbẹ́ mi ẹ̀mọ̀gbọ́n mi mo fẹ́ wò ó bóyá ìgbàgbọ́ mi bóyá ó máa rọ̀ mọ́ àbí kò nílò ọmọ ẹ wò ó àní mo fẹ́ chẹ́ǹjì mọ́tò mi mo fẹ́ ra sienna mo fẹ́ ra sienna tuntun mo lè fẹ́ ra bàtà bàtà yẹn wù mí mo rí lọ́ọ̀lá ẹni mo wá gbàdúrà lónìí wípé ká tó padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo nígbàgbọ́ ni o bàbá wa sùlẹ̀má ẹ̀gbẹ̀jì ló ní kí n sọ wípé màá rà á èmi náà wá nígbàgbọ́ wípé kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ wípé màá rà màá ra sienna màá wá ra bàtà ń màá wọ̀ wá sórí prógrámù màá wá gbé mọ́tò yẹn náà wá sórí prógrámù ó dẹ̀rù wípé kò lè gòkè ni ṣùgbọ́n gbogbo yín náà lẹ máa rí màá wò bóyá ìgbàgbọ́ mi bóyá ó rọ̀ mọ́ àbí kò rọ̀ mọ́ mo fẹ́ ra sienna mo lè fẹ́ ra bàtà tuntun mo ti ra chéènì <laughs> tí bá ra yẹn tán tó yẹ bá pèsè tí bá ra yẹn tán màá ní mo fẹ́ ra lẹ̀ mo fẹ́ ra mo fẹ́ kọ́lé ṣùgbọ́n mo ní ìdí mọ́tò tuntun mọ́tò mi yọ mí lẹ́nu MPV mi yọ mí lẹ́nu gidi gan mo fẹ́ ra mọ́tò tuntun mo fẹ́ ra mọ́tò jájá mo fẹ́ rà bàbá àṣìlè mọ́ ẹ̀gbẹ̀jì wọ́n làwọn máa rà fún mi ṣùgbọ́n mi ní ah, bàbá ẹ ti rà fún mi mi gangan fẹ́ rà fúnra mi ẹ wo kò ní jù báyìí lọ mo kàn fẹ́ jẹ́ kẹ́fí lè mọ̀ pé ìgbàgbọ́ wa ó ṣe kí ká ní ìgbàgbọ́ fún ara wa sí ọkàn ara wa ká lè béèrè nǹkan tí a fẹ́ gbọ́ mi ìwọ tó wò mí ìwọ náà béèrè nǹkan béèrè rẹ̀ ìwọ béèrè rẹ̀ pé à bí mo ṣe ń wo kẹ́hìndé Abíọ́dún nìsín kó tó di ìgbà báyìí èmi náà fẹ́ kí ayé mi kó yí padà mi ò fẹ́ kí àìsàn kó ṣe mímọ́ mo fẹ́ ra mọ́tò mo fẹ́ rí iṣẹ́ gidi ìwọ náà sọ ìgbàgbọ́ rẹ dá papọ̀ mọ́ ìgbàgbọ́ tẹ́mi náà ní ìgbàgbọ́ tèmi náà ní wá dà papọ̀ mọ́ ọlọ́run má dà papọ̀ mọ́ èèyàn o ènìyàn lè ènìyàn lè promise èèyàn kó dẹ̀ ṣe kí ni kó mọ̀ musẹ́ ṣùgbọ́n ọlọ́run nìkan ló máa promise tí ò dẹ̀ ṣe kí ni tí ò fail kò ní fail ra kò ní fail èmi gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́ àjọjọ ayọ̀ ìṣẹ́gun ni ní ọ̀sẹ̀ tó ń bọ̀ nígbà tí mọ́tò mi bá dé tí bàtà mi bá dé táṣọ mi bá dé tóò mi bá dé owó tiẹ̀ náà dé pé bá ṣe yọ ìwọ náà máa yọ wọ́n bá gbogbo wa wọ́n bá wa yọ ayọ̀ ayọ̀ ìdùnnú ìwọ tó ń lóyún sínú wàá bímọ láyọ̀ àtàláfíà ìwọ táìsàn ṣe gbọ́ mi wàhálà òní jẹ tiẹ̀ gbogbo àìsàn tó ń sí ọ òní ó ti kúrò làwọn wá stone order fún you are blessed in the name of Jesus you are blessed in the name of Allah you are blessed ọ̀dọ̀ àwọn bàbá mi mo gbódi o mo gbódi o mo jùdú o mo jùdú o. ẹ wo ó dìgbà kan ó dọjọ́ re abẹ́rẹ́ kọ́rọ̀ pọ̀ abẹ́rẹ́ ká já ó dìgbà kan ó dọjọ́ re èmi gẹ́gẹ́ náà ni àlùjọ gángan. ẹ̀sẹ̀ mi jẹ́ lè tàbí ilé pé káwá ti tójú iṣẹ́ kò lè dági mọ́ ọ̀rọ̀ dáadáa. ẹ wo ó dàbọ̀.